mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá òṣèrébìnrin ni abimbola afọláyan tí ó jẹ́ aya olùdarí eré ìyẹn òkìkí afọláyan òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa kí olólùfẹ́ rẹ̀ àti láti máa sọ ọ̀rọ̀ òwúrí fún un wípé ìfẹ́ àwọn adalẹ́ ó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ òkìkí afọláyan fún ìfẹ́ àti ìkẹ́ eléyìí tí ó ń rí gbà láti ọ̀dọ̀ ọkùnrin náà abímbọ́lá Afọláyan ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọkọ rẹ̀ Òkìkí Afọláyan kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó sì sọ ọ̀rọ̀ ìwúrí fún un tó sọ wípé ìfẹ́ àwọn adalẹ́ bí òun bá tún tún ilé ayé òun bọ̀ ní ọ̀pọ̀ ìgbà òun yóò tún máa yàn láti wọ ọkọ̀ ìfẹ́ tí Òkìkí Afọláyan léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn tó ń ti àwọn alátẹ̀lé lórí ayélujára máa sọ wípé Òkìkí Afọláyan kí orí kò jẹ́ pípẹ́ nílé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án adẹ́rìn ni Just Too Funny òun ló ti ṣe ohun ìwúrí nípa fífún ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ ìyẹn LXC ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun eléyìí tó sọ wípé lára àwọn ẹ̀kọ́ àti irú ẹ̀bùn ìwúrí tóun rí gbà láti ọ̀dọ̀ olóògbé Sam Sultan òun ni eléyìí tí òun pẹ̀lú sì ṣe irú rẹ̀ láti fún ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ òun ẹni tó ti ń bá òun bọ̀ láti ọdún mẹ́rin tó múra síṣẹ́ tí kò sì ṣọ̀lẹ ní òun fún ní ọkọ̀ náà léyìí tó mú tí ẹ̀lú èzè tí gbogbo ènìyàn mọ̀ sí LXC máa lo ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú láti sọ wípé òun kò lérò láti lu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ nírú sáà yìí ṣùgbọ́n oore tí ọlọ́run ṣe fún òun nínú ọdún tuntun yìí kà mọ̀mọ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá rẹ̀ just too funny wípé ẹ ṣé o olóore mi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré sinimá àti orí ìtàgé ni Rotimi Salami ló ti fi ayọ̀ tó ń bẹ nínú ìdílé rẹ̀ hàn nípa fífi fọ́nrán fídíò kan ilé èyí tó pa òun àti àwọn ọmọ rẹ̀ pọ̀ lásìkò tó ń gbé àwọn ọmọ náà lọ sí ilé iléèwé tó sì plé orin kan eléyìí tó ń lọ nínú rédíò rẹ̀ sí àwọn ọmọ náà láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ìfẹ́ tó ń bẹ láàrin bàbá àti ọmọ kò lóǹkà bí àwọn ọmọ náà ti ń mújó sí orin wòlíì àgbà kan tó sọ wípé ṣèkèṣèkè ṣèkè búlà léè tí ó sọ wípé irú ijó wo ni ọmọ òun ń jó yìí àní ó fẹ́ràn orin ọ̀hún púpọ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. okay na okay ilẹ̀. Eh? ṣọ́ṣọ́ èdè òkó àbá òkè ilẹ̀ ṣọ́ṣọ́ èdè àbá òkó òkè ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí òṣèrébìnrin Fathia Balogun kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tó ti wọlé yìí Fathia Balogun ló fi fọ́nrán fídíò lásìkò tó lọ ya àwòrán fún ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sọ wípé ẹ wo ọmọ tí yóò lé ní ọdún kan láìpẹ́ yìí lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára máa sọ wípé ó kú ìpalẹ̀mọ́ ó sì kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí láminú láti máa dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lóhùn nípa ṣíṣe àmì ńlá bí a kò bá gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn òṣèré ní ọjọ́ ìbí wọn fẹ́ẹ̀ jẹ́ oṣù kejì yìí débi wípé ìkan nínú àwọn alátẹ̀lé fẹ́tì àbálòkun sọ wípé ṣé ọjọ́ kan àbí oṣù kan náà ni wọ́n dàṣẹ gbogbo òṣèré ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ni ayọ̀ mákùn tí gbogbo ènìyàn mọ̀ sí ay òun lo ìtàkùn ayélujára rẹ̀ ọlámàkùn ti pé ọdún mẹ́rìnlá lókè èèpẹ̀ bàbá náà ló kọ ọ̀rọ̀ rẹpẹtẹ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run wípé odidi ọdún mẹ́tàlá gbáko ó ní àwọn fi ń wojú olúwa lẹ́yìn ìgbà tí adéọlá dé tí àwọn sì ń retí ìgbà tí àbúrò rẹ̀ yóò dé ṣùgbọ́n tí ọlọ́run mú ọmọ náà dé láyọ̀ àti àlàáfíà kò ṣàìfi ìmórè rẹ̀ hàn àti àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí adéọlá tí í ṣe ọmọ rẹ̀ àkọ́bí wípé bí olódùmarè ti jẹ́ kó pẹ́ láyé kó máa dàgbà nínú ọgbọ́n ìmọ̀ àti òye léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ènìyàn lórí ayélujára bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí ọmọ náà wípé adéọlá adé rẹ kò ní í ṣíbọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òye ti fojú hàn gbangba wípé òṣèrébìnrin ni Abíọ́lá Adébáyọ̀ ti rin ìrìn àjò lọ sí òkè òkun Bíọ́lá Adébáyọ̀ fúnra rẹ̀ ló fi àwọn àwòrán ọlọ́kan òjọ̀kan bíi márùn kan sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti jókòó nínú ọkọ̀ bàálù tó sì sọ wípé ẹ jẹ́ kí n kúrò lórílẹ̀‐èdè yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé wọ́n ò rí ẹ̀yìn ènìyàn wọ̀nyí láìpẹ́ pẹ̀lú àwòrán ọkọ̀ bàálù tó tó márùn tó sì fi sí ìtẹ̀síwájú ọ̀rọ̀ náà léyìí tó túmọ̀ sí wípé ọkọ̀ bàálù rẹ̀ ti gbéra òun sì ti wà nínú rẹ̀ láti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ń fi àdúrà ránṣẹ́ sí wípé bó o ti lọ láyọ̀ náà ló bọ̀ láyọ̀ àti àlàáfíà bíọ́lá adébáyọ̀ ló fi àwòrán yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa ìrìn àjò rẹ̀ tó ń lọ lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọmọ orílẹ̀-èdè wo ni ọmọ yìí yóò jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ń béèrè látàrí fọ́nrán fídíò arábìnrin kan èyí tó gba orí ìtàkùn ayélujára kan ẹni tí ó kúrò lórílẹ̀-èdè nàìjíríà láti lọ sórílẹ̀-èdè amẹ́ríkà ṣùgbọ́n nígbà tí ọkọ̀ bàálù wọn ti gbéra tó sì kù díẹ̀ tí ó tó ìwọ̀n wákàtí méjì láti wọ orílẹ̀-èdè amẹ́ríkà ni obi tẹ obìnrin ọ̀hún tó sì bímọ sínú ọkọ̀ bàálù gẹ́gẹ́ bí ìròyìn ti sọ wípé ọkùnrin kan tó jẹ́ dókítà láti orílẹ̀-èdè Ghana ló gbẹ̀bí fún un gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ awakọ̀ òfurufú ti kéde rẹ̀ lásìkò tí obi ń tẹ obìnrin náà wípé ǹjẹ́ a rí dókítà nínú ọkọ̀ bàálù yìí tó lè ran obìnrin yìí lọ́wọ́ tí ọkùnrin ará orílẹ̀-èdè Ghana yìí sì dìde láti ran obìnrin náà lọ́wọ́ nígbà tí ọkọ̀ bàálù ọ̀hún ti ń bẹ nínú òfurufú lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọmọ náà yóò jẹ́ àjà àbalẹ̀ pẹ̀lú ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn wípé ọmọ tá a bí sí agbede méjì ayé àti ọ̀run ọmọ orílẹ̀-èdè wo ni yóò jẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré tóyìn ajẹyẹmí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ń bẹ àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ má bínú tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó kọ síbẹ̀ ni wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n gbé dá tàbí tí wọ́n ní wàhálà kan tàbí ìmíràn pẹ̀lú iléeṣẹ́ tí òun ṣojú fún ni kí wọ́n máa fi ọ̀rọ̀ wọn ránṣẹ́ sí òun lórí ìtàkùn ayélujára òun yóò sì rí dájú wípé ojútùú tó lọ́rìn ló ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó gborí ayélujára kan wípé iléeṣẹ́ kan èyí tí Tóyìn Àjẹyẹmí ń dúró fún gẹ́gẹ́ bí aṣojú ó ní ìṣẹ̀lẹ̀ kan léyìí tí ó mú ìkọminú bá àwọn oníbàárà wọn ló ṣẹlẹ̀ sí wọn léyìí tó fẹ́ ta ẹrẹ̀ sí orúkọ rere èyí tí Tóyìn Àjẹyẹmí ti ń tọ́jú láti ọjọ́ tó ti pẹ́ léyìí tó sì mú kí obìnrin síbẹ̀ wípé ẹ má bínú i am sorry wípé gbogbo àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ kan tàbí ìmíràn ṣẹlẹ̀ sí lórí ọ̀rọ̀ wípé wọ́n ní ohun kan tàbí ìkejì ṣe pẹ̀lú iléeṣẹ́ tí òun ṣe aṣojú fún gbogbo rẹ̀ pátápátá ni yóò yọjú láì fi ọ̀tá pè lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa kan sára sí wípé alẹ́ èèyàn rere ni Tóyìn Àjẹyẹmí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà adẹ́rìn pòṣónú Warri Pikin òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ọ̀rọ̀ àti ìmúlọ́kànle fún àwọn obìnrin tí wọ́n ń wojú olúwa fún ọmọ tó sì fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí hàn wípé ẹnikẹ́ni nínú yín tó bá ń wojú olúwa fún ọmọ kó má bọkàn jẹ́ kó sì má kọminú rárá ọ̀wọ́ kó nígbàgbọ́ sí ọlọ́run ó wá fi àwọn àpẹẹrẹ ènìyàn mẹ́ta tàbí mẹ́rin kan hàn wípé òun ní kí wọ́n di aṣọ sínú kí wọ́n sì fi ìgbàgbọ́ gbà á wípé àwọn yóò lóyún ṣùgbọ́n tí kò pẹ́ tí olódùmarè sọ irọ́ náà di òótọ́ léyìí tó jẹ́ wípé èyí tó bímọ mẹ́rin ìbejì àti ọlọ́mọ pẹ̀lú ń bẹ nínú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwọn tó ń wojú olúwa lọ́kàn balẹ̀ wípé kò sí bó ti wulẹ̀ kó burú tó adùn ni yóò gbẹ̀yìn ewúro wípé ọmọ yọyọ ni yóò wà nílé ẹnìkọ̀ọ̀kan wọn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ń sọ wípé àmín sí àdúrà rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀gá àgbà iléeṣẹ́ virtual media network tó tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀jìnmí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn fẹ́mi adéríbigbé Kwame ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ wípé ó káre láì sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó kọ sórí ìtàkùn ayélujára Fẹ́mi Adéríbigbé tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó máa ń fi ọ̀rọ̀ ìwúrí àti ìmúlọ́kànlé sórí ìtàkùn ayélujára rẹ̀ láti mú àwọn ọ̀dọ́ lọ́kànlé àti láti gbà wọ́n nímọ̀ràn lórí ohun pàtàkì tó yẹ kí wọ́n ṣe nínú ayé eléyìí tí ó sì jẹ́ kí ohun gbogbo kó rọrùn fún wọn òun ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn ayélujára ti tẹ̀ sórí ìtàkùn ayélujára wípé tí mo bá fún ẹ ní mílíọ̀nù kan náírà ní oṣù kínní ọdún ǹjẹ́ o lè dá padà fún mi pẹ̀lú mílíọ̀nù kan ààbọ̀ náírà ní ìparí ọdún èyí tó túmọ̀ sí wípé tí n bá fún ẹ ní one million naira ṣé o lè fún mi ní one point five million naira padà ní ìparí ọdún lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa sọ ọ̀rọ̀ ọlọ́kan òjọ̀kan láti dáhùn sí i ṣùgbọ́n nígbà tí ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé yóò fèsì sí ọ̀rọ̀ ọ̀hún ó sọ wípé àfi tí ẹni náà bá lọ fi owó ọ̀hún ṣe oògùn owó lókù ló lè já one million naira kó sì san padà pẹ̀lú mílíọ̀nù kan àbọ̀ ìyẹn one point five million naira láàrin ọdún kan wípé okòwò wo lè ènìyàn fẹ́ dáwọ́lé tó lè rí owó ọ̀hún àti wípé èrè tí wọ́n fi sórí owó ọ̀hún pọ̀ jù lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ẹ́ tí wọ́n sì ń fi àmì ìfẹ́ hàn sí wípé òótọ́ ọ̀rọ̀ ni bàbá náà sọ. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n tí fi máa dìgbà náà ń kọ́ ẹ jẹ́ ká máa rántí wípé àpalára ìgúnpá ó ní iyì kan ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.